Uh, orúkọ tèmi èmi ọmọ yín ní ti Abíọ́lá Alábí Odùọlá tí gbogbo ayé mọ̀ sí Sean Fọlọ́tì mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ọ̀yọ́ state bó tilẹ̀ jẹ́ pé Èkó náà bí wa sí Èkó la dàgbà sí. mo jẹ́ ẹnìkan tó yanṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láàyò eh, kò ń ṣe nípa pé bóyá eh, nǹkan tí mo lọ léèwé lọ kọ́ nípa ẹ̀ bọ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé inú ẹ̀jẹ̀ ló wà mo fẹ́ràn àti máa sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ràn àti máa pa àwọn èèyàn lẹ́rìn so ní sẹ́yìn sẹ́yìn mo ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ah, iléeṣẹ́ ìròyìn tàwọn oní pépà ti rédíò ti tẹlifíṣàn amóhùnmáwòrán lọ́lọ́kan òjọ̀ kan tó ti pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a ti sìnrú lábẹ́ àwọn ọ̀gá ọ̀gá tó pọ̀ tá àti ẹ̀ lè dárúkọ wọn tó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà náà yàn láàyò ṣùgbọ́n ọpẹ́ ní fọlọ́run pé ọlọ́run jẹ́ káwa náà di ọ̀gá ara wa lẹ́ni tá a dẹ̀ tó wá ń fi ìlànà lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ràn láti yan iṣẹ́ yìí náà láàyò torí iṣẹ́ yìí kì í ṣe nípa bóyá nǹkan tá à ń rí ń àbí nípa owó àbí connection oríṣiríṣi nǹkan tá à ń rí ó jẹ́ nǹkan tá a fẹ́ràn láti máa ṣe téèyàn bá bi mí pé tí n bá tún ayé wá ní ìgbà mẹ́wàá ipe irú iṣẹ́ wo ni màá yàn láàyò màá jẹ́ kó yé wọn pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà ni torí pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ la fi dálé ayé ọ̀rọ̀ la fi gbé ayé ró so ọ̀rọ̀ ó jẹ́ nǹkan tó ní agbára wọ́n ní tí tèèyàn bá máa da ọ̀rọ̀ yìí náà ni wọ́n títí ẹ̀ bá dẹ̀ tó máa da nídàkejì ahọ́n yìí náà ni so ó jẹ́ nǹkan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè ó fi ìlànà mi sí ìlànà tí mo wáyé mo dẹ̀ dúpẹ́ ìpè àwọn tó ń bọ̀ lẹ́yìn náà ọlọ́run á tún tọ́ wọn sọ́nà ju àwa aṣáájú lọ bọ́lọ́run ṣe táwa tá a wà lórí ìlà lákòókò yìí ṣáájú tó tọ́ wa síwájú ju àwọn tán tá a bá ń di iṣẹ́ yìí lọ ọpẹ́ ní ìdojúkọ hmm, nídìí iṣẹ́ tá a yàn láàyò yìí ah, ó ṣẹlẹ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán kàn máa ń gbọ́ nípa iṣẹ́ kan ọlọ́kan òjọ̀kan eh, tán bá rí wa ipe bóyá ọlọ́run gbàdúrà wa nídìí iṣẹ́ wa wọ́n máa ń wò pé bẹ́ẹ̀ náà ni iṣẹ́ yẹn dùn tó so àwọn èèyàn máa ń ṣe àfarawé for example bí ìka kan gbọ́ pé bóyá ẹnìkan ṣiṣẹ́ nílé epo kan a máa wò pé ah ó gbúdọ̀ máa pawó kan níbẹ̀ kò sí nǹkan tó dáa tí ò ní ìdojúkọ títí ẹ̀ sọ àwa tá a yanṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láàyò ó ní ìdojúkọ ní ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ báwọn èèyàn wa ṣe máa ń sọ wọ́n á ní àwa tá à ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ ayé òun là ń ṣe so ìwọ tó bá dẹ̀ ń ṣiṣẹ́ ayé ààbò òmèṣù o gbúdọ̀ mọ ọlọ́run o kàn lè ní o dédé wà lásán so ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ o máa rá àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ tó yẹ pé bóyá òun pawó jù wọ́n lọ àbọ̀ mọ̀yàn jù wọ́n lọ ni o tó ń bínú ẹ ni o ọtí àwọn tó bá ń díẹ̀ tí wọn ò fẹ́ kó o tó àwọn àwọn jọmọ ṣiṣẹ́ májò kéré kò délé àkùkọ gàgàrà tí wọ́n fẹ́ kí kékeré ó dìde so ó pọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀ kan so ìjọ́jú kan pọ̀ lóríṣiríṣi ìkan ṣe pé bá a ṣe débì báyìí lè ní akàn débì bóyá bíi idán kan ló ṣẹlẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ni ẹ̀ǹdàforítì ìpè báyìí báyìí ó dàbí tọmọṣẹ́ bá ń kọ́ṣẹ́ nǹkan àkọ́kọ́ tó máa ń ní kó máa ní wọ́n á ní sùúrù ó dẹ̀ máa ní àforítì tó bá mọ̀ pé kinní yẹn ó máa padà láhùn níkẹyìn ọjọ́ so gbogbo nǹkan tó lè nǹkan máa bá pàdé ń bẹ oríṣiríṣi ẹ̀gbin tá a ti bá pàdé oríṣiríṣi nǹkan tí ò tiẹ̀ ọmọ tí ò tó ẹ ó lè fẹ́ wọ́lẹ̀ wá kàn wé pé well kí ló fẹ́ ṣe nǹkan tó ń wá òun náà ló ń wá so èèyàn gbúdọ̀ ní sùúrù ó dẹ̀ gbúdọ̀ láforítì ó dẹ̀ gbúdọ̀ ní focus sí pé òkè o nǹkan báyìí ló ti tẹjú mọ́ ipò máa dà tàbí tó o fẹ́ dà kò dẹ̀ sí nǹkan kan tó máa yí kíní yẹn padà so for me so far all my life gbogbo ayé mi ni mo ti fi ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí torí kí n tó ètò onímọ̀ jáfáfá láti dá wà gẹ́gẹ́ bí ọkùnrin ìgbà tá a ṣe wà lábẹ́ àwọn òbí wa ni mo ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ apanilẹ́rìn nínú ilé táwọn òbí máa ma wò pé ah, ẹnu ọmọ yìí ṣe yaba ìmáníwẹ́ pé mi ò ń ṣọmọ àlè mi ò ń ṣọmọ lọlé lọ gbèsè wá wọn á ní Ọ̀yọ́ Mèsì gbẹ̀yìn ara wa bá máa wí bó tilẹ̀ ń tán bí wá sẹ́kọ̀ọ́ tá a dàgbà sẹ́kọ̀ọ́ inú ẹ̀jẹ̀ náà ni gbogbo ẹ̀ wà bẹ́yìn ẹ̀yàn wa ṣe máa ń sọ so ọpẹ́ ni fún ọlọ́run ó pẹ́ tá a ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n as far as, as I can remember bóyá bí year two thousand ni mo register uh, company tara mi tèmi náà níyà ipe òkè o èmi náà fẹ́ dá kíní láti máa bẹ̀ ìyẹn ò mí pé bóyá mi ò lẹ́yìn ìgbà yẹn pé mi ò kọ́ àwọn ẹ̀kọ́ kan or ìmíràn lábẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan tán jù mí lọ tá a jọ wà nídìí iṣẹ́ ìtàn jù mí lọ dáadáa tó jẹ́ pé bóde nídọ̀la ọ̀gá mi ọ̀gá mi náà sì máa máa jẹ́ tí n bá ní kí n máa dárúkọ wọn àní kúrò ní ibi báyìí so ọpẹ́ ni fún Ọlọ́run ṣá fún gbogbo ìrìn àjò yìí a sì wà lẹ́nu ẹ̀